له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أما الأسواج من لا يستطيع أبدا وليس فيها مناظر ينطق الجمهور وذاك حق حديث قصاوة معاوية حديث معاوية بن الحكم السلمي رضي الله عنه àdínkù yìí káka fún wa níjẹjọ láti ṣe àlàyé ìtọ́ ọ̀tá kí ni àdínkù yìí ń tó gbé jáde fún wa òun ni ẹ̀kọ́ tó rọ̀ mọ́ wà fún àti ṣíṣe àtúnṣe ẹni tó bá ṣe àtúnṣe pẹ̀lú ọgbọ́n àti pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àdìsí yìí, Mùnásábà lábẹ́ báàbù yìí, onáàmì ọ̀rọ̀ tí wọ́n á rí ọdún ọmọdé àti àṣùlẹ̀ lẹ́yìn. Nígbà tí ẹni ìbáfẹ́ nínú olùfàkóso ẹ̀fọn kọlá mo wá sọ pé ẹ̀fọn kọlá lọ́wọ́ kẹ́ Nínú tó sọ yìí, ọ̀rọ̀ máa ń lọ kọ́ ń bẹ̀rẹ̀ sọ yìí. Àwọn ìyàbá tó dúró mi. Nínú àwọn ọmọ ilé ìwé ما شأنك أن تعبدون إليك إلى بيت شوف من يوافقكم بباشا فجعلوا يضربون بأيديهم على أفكارهم Ìgbòdó lè sọ̀rọ̀ wọn bá tún fi ọwọ́ olùsọ àwọn. Bọ́jọ́ ń fi ọwọ́ olùsọ àwọn. Ó kú dákẹ́ kú dákẹ́. فلما رأيتهم يصلونني àwọn òṣòro àwọn bọ̀wọ́ ìlú náà ní orí ìlú wà láti lè pàdé onígbàtí ní àwọn akẹ́kẹ́ ọ̀nà máa sọ́lá ọ̀sọ̀lọ́ ọ̀sọ̀lọ́ ọ̀sọ̀lọ́ bàtà mẹ́gbẹ̀rẹ̀ parí ìlú إن أبي هو أمي مقيا أتبعنا مقيا النبي صلى الله عليه وسلم àwọn sọ̀hábà wọ́n sábà máa sọ gbólóhùn láti lè sọ ipò tí a mẹ́rin sọ́lá àlọ́sọ́lẹ̀ tó wà lẹ́nu nígbà pàdé. Ìrùmọ́ ọ̀rọ̀ ìtùmọ̀ àìyíká ń kọ́ lọ́rùn ولا بعده أصلا معلقا هذه مناسبة باب olùyòrí olùkọ́ni olùtúnṣe kan ṣáájú àdájúsọ́lá àwọ̀sọ́lá àbílẹ́yìn ilé tó dáa ní kápọ̀ ìrẹ́pọ̀ tó àwọn ọmọ ní sọ́lọ́lá rẹ̀ sọ́lọ́. Lọ́pọ̀ ọlọ́ ìgbàgbà ọ̀rọ̀ mi wà láwọ̀ ọ̀rọ̀ mi lọ́nà ìṣẹ̀lẹ̀. Ó ní mo fi ọlọ́run ọba òkú búra ọ̀. Àmẹ́ni sọ́lọ́ wọn àrọ̀ sọ́lọ́. Àmẹ́ni ò kò dájọ́ mọ́ mi. Kàhárọ̀ bùmọ̀ náà ní àrọ̀. Kò dájọ́ mọ́ mi. ولا ضربه كل ولا شتمه بس العربي قال أنا الواقع إن هذا الصلاة ينطق فيه لا يصلح فيها شيء من كلامه قوي يمنع كلته وتمام غير إلا في أمواتنا إنما هي التسبيح والتقدير من تاريخ ìṣàkọmọ́ ọlọ́run ló wà lọ wọ́n tẹ̀lé gbígbọ́lọ́n tó ní ọ̀pẹ̀rọ akọ́kọ́ àti kíkẹ́ àkọ́kọ́ nígbà máa ń ṣe nínú àdíṣe báàbù tó wà ojú pátákó ní dájú bẹ́ẹ̀ yóò máa lórí ọ̀nà táwọn ti gbà wọ́ arákùnrin lẹ́wọ̀n àti ọ̀nà táwọn ti gbà. ṣùgbọ́n àti ìkànnì náà àwọn ìdájọ́ mi kó ọ̀wọ́n pọ̀ pàápàá jùlọ àlùkàlà àmì ìṣọ̀lá. Hadith yìí ó jẹ́ ọ̀kan àwọn ìdí àwọn onímọ̀ tí wọ́n gbára lé wọ́n ti ṣàlàyé àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ sísọ lórí ọ̀rọ̀ lórí ohun tó tó sọ́nà méjì ọ̀rọ̀ bí ó jẹ́ tá bá sọ lórí ohun tí wọ́n bá jẹ́ ìmí ìdí ń jẹ́ tàbá sọ lórí ọ̀rọ̀ tí ó bá jẹ́. Ọ̀rọ̀ bá sọ yìí, ó ní ọ̀rọ̀ tí ò ní ṣe pẹ̀lú pé àti ó lè ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàn. Àdìsí yìí, tí tó jọ mọ́bẹ̀, àwọn àkàkàn àwọn àjọ àgbúrò ìlú jáde nínú àdìsí yìí. àkọ́kọ́ àwùjọ́lá mi ti sọ̀rọ̀ ká sọ̀rọ̀ tá a bá ń kí mi lọ́wọ́ fìlàáfù nípìnlẹ̀ kánú mi bá tẹ́lẹ̀ táwọn sọ̀rọ̀ bá ń kí mi wọ́n sọ̀rọ̀ àmọ́bí wa pa aláṣẹ tó ti ẹ máa sọ̀rọ̀ lórí ẹ̀. sọlẹ́ ìtọ́ tí wọ́n ti pé aláṣùlù ìpìlẹ̀ tẹ́lẹ̀ tó náà ní pé wọ́n máa ń sọ̀rọ̀ ní orí ẹ̀. àfọwọ́ bẹ́ẹ̀ bọ́nà àkọ́ kí ló mọ̀ pé ìgbẹ́yìn bọ́nà àkọ́. ó ní kúnlẹ̀ nàdàlẹ́ làwọn ìṣẹ̀lẹ̀. ọlọ́run sọ̀rọ̀ lórí ẹ̀. يكلم أحدنا صاحبه وهو إلى جنبه وهو إلى جنبه عما جنبه على الدورات صوت عام كل يوم عام عام صوت حتى نزلت أو حتى نزلت تتي أي نزلت الآية في آية هي في الصحيح لابد وقوموا بالله قانتين بتاعي أيوة صحيح fọkùnrinlá ìsòkò ìgbà náà wọn pa wá lásìkò tẹ́lá tó wà náà wọn ẹ̀mọ̀ dáadé ẹ̀mọ̀ sọ̀rọ̀ eléyìí tó ti lórí nípa fún àwọn ọkọ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn bá ń kí wọn bá sọ̀rọ̀ lórí wọn kò sí láì pẹ́ ẹ̀rọ alága kó tó di pé àyà wà kó mu lè láyé kọ́ ọ̀nà. كما يقول رحمة الله عليه وسلم رضي الله عنه ومن كنا نسلم على رسول الله صلى الله عليه وسلم في الصلاة فيرد علينا فالطوع كلا كلا أنا دوما كنا دوراي أنا كلاما عن كنت أدعو الله عليه وسلم في الصلاة

bàtà fẹ́rẹ́ padà láti abáṣà sàlámà àrí sálàmù ẹ̀rọ ta àrí anábì ń kírun lọ́wọ́ alákàlámà sí ọ̀dà ń sálàmà sọkúnmọ́ ya rọ̀ sọ̀rọ̀ lọ àwọn akẹ́kọ̀ọ́ yóò fi ṣe ọlọ́kùn náà ń sẹ́yìn máa rí lọ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ àrí náà ibi tá a máa sára mọ̀ sí olórí ọmọ dáhùn tẹ́lẹ̀ kí ló dé anábì wa sọ àdéhùn tó gbàdúrà yìí إن في الصلاة لشغلا وفي رواية أبي داود إن الله يحدث من أمره ما يشاء وإن الله أحدث ألا يتكلم من الصلاة ọlọ́run ọba ọba ẹgbẹ́ máa ń ṣe bó ṣe wù ú nípa àkókò ìgbà rẹ̀ òbí ti dé náà ní pé ẹ bá ti wà lórí ìwọ ẹ máa sọ̀rọ̀ àwọn eléyìí olóògbé lẹ́gbẹ̀lẹ́ náà pé ìmọ̀ sọ̀rọ̀ lórí ìkan nínú àwọn ọmọ tí wọ́n dára ìwọ̀n jẹ́ kó dà wọ́n àfà wọ́n jẹ́ pé wọ́n ti wọ́n lórí àìsíṣẹ́ kí àwọn ọ̀rẹ́ mi kéde lórí ìwọ̀n máa ń dọ́ṣìkà sọ̀rá pápọ̀ láti sọ̀rá ẹ̀ńdọ́gbàgbẹ́ nínú kí ló dé òkú ومن اقتسم عندما يبتكر صلاة يعني أن يموت أنت يوني العمى أفرى ابن قدامة رحمة الله كما قلنا ذهبوا ما ذهبوا من أفرى ابن الشافعية أنا أقول لك أن المؤمن لمن قدامه شافعية نوع أو شافعية أو مالكية أو حنابلة إلا الحنفية بباون ما هو ما يقول أما الكلام عمدا كل يوم أما في يوم الرسول وهو يتكلم عالما kẹ́yìn ó máa sọ̀rọ̀ tó mọ̀ wà kó gbàgbé anáwó fi sọ́lá máa ń ní ibi a lè lè kì í ṣe pé ó mọ̀ máa sọ̀rọ̀ lòun lásán ó tún mọ̀ wípé àwọn ọmọ mi ká sọ̀rọ̀ bàbá mi lọ́wọ́ ọ̀rọ̀ tó tó sọ yìí ní àti ìṣẹ̀dá tí kì í ṣe pé ọ̀rọ̀ pé òun fẹ́ fi tún ولا لأمر يوجب الكلام nígbà ẹgbẹ́ ń pé ọ̀rọ̀ tó sọ tó sọ ẹnikẹ́ni tó bá wá sọ̀rọ̀ tí kò sí àwọn ọmọ sọ yìí fàtọ́kùlù sọ̀rọ̀ fún ìgbìmọ̀ pẹ̀lú ìpanu gbogbo àwọn onímọ̀ hátà àwọn náà oníjàmbá ìrìn àjò àjà. ẹjọ́ àwọn tí a fọ́ ọdún kò dá mọ́ sọ́ọ́ bí wọ́n ti sọ yẹn ni àmọ́ àwọn àlọ́ ìwà kò dá ìrìn Tẹ́gbọ́lé ìpínlẹ̀ tẹ́lá la ṣàlàyé fún wa, ó ti fún wa ní ìpìlẹ̀ tọ́rọ̀ ló fi wà. Wọ́n ní àmàlì kàlẹ́ àwọn àgbẹ̀ wọ́n jẹ́ ẹgbẹ́ ìwọ̀n máa ní ọkọ̀ ìbílẹ̀ sọ̀rọ̀ nínú ìtumọ̀ sọ̀rọ̀

òun lè sọ pé ẹni tó mọ̀ ọ́n mọ̀ ó mọ̀ pé ní òun wà ó sọ̀rọ̀ máa ilé yìí lè tààrí dáadáa ó sì mọ̀ wípé àwọn ènìyàn kan sọ̀rọ̀ pé ẹni ní ìbẹ̀rẹ̀ ẹ̀dá ń bomi jẹ́ ọmọ bàbá tó lọ ó sọ̀rọ̀ ìlú tí wọ́n sọ̀rọ̀ ìlú ní ọmọ ìdájọ́ ìlú kó tó kó mọ̀ ìdájọ́ àìsọ̀rọ̀ lórí ẹ̀ fọ́sọ́láńtò sọ̀rọ̀ nínú lọ́wọ́ sọ̀rọ̀ àfọ́ àkádọ́gbà pé ẹni tó sọ̀rọ̀ yìí ìwọ̀n rẹ̀ lálàáfíà ó gbúdọ̀ jẹ́ pé ẹni tó mọ̀ ọ́n mọ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó ti fẹ́ ní yẹn mọ ìdájọ́ sísọ̀rọ̀ lórí ìrun ẹlẹ́ẹ̀kejì kó lè pé ọ̀rọ̀ tó tún sọ lórí ìrun yìí àbí kó ti pé ọ̀rọ̀ yẹn kó má jẹ́ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ fi tún ọ̀ṣẹ́ kọjá kàlámù àjùdá bá ń bolo kí ni ìdájúkọ bá ń bolo pẹ̀lú lálàáfíà ṣùgbọ́n àwọn tó sọ yìí ọ̀rọ̀ tí wọ́n fi tún ọ̀ṣẹ́ lábùdó ìmáàmù ọjọ́ ó ń sàkáyà ọba tálámà ìyá ẹlẹ́dẹ̀ẹ́ ẹnìkan bá ní bákì yá nínú kàgbà ogun rábà méjì ní àgbọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìlú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ló sọ tọ́jọ́ bí tí wọ́n ṣe ìlú ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò bá jẹ́ kí wọ́n tún fi tún ṣe bákan náà àwọn ọ̀rọ̀ ní ìjẹ́ ìjọba fi tún ṣe ṣùgbọ́n àìsàlámù ìwà àjẹ́ fi àwọn ọ̀rọ̀ kan wáyé àbúrò tọ́nà tó ń lọ sọ kó má jẹ́ ilé ìdáwó. àwọn بسم الله الرحمن الرحيم يا أيها الذين ẹgbọ́n ma gẹ́gẹ́ fọwọ́ múná wọ́n lọ́wọ́ lọ́wọ́ fọwọ́ múná àwọn ọ̀rọ̀ orí pẹ́lú àwọn àfà àwọn alìkàlẹ̀ àwọn ọ̀rọ̀ àbí èèyàn rí afọ́jú kan ń tẹ̀pá ibi tọ́kàwé tí wọ́n lè lórí tó ní kú bẹ́ẹ̀ tó kápẹ́ olè sọ pé ọ̀rọ̀ tí ìran sọ lórí ìran ó bà ìlú jẹ́ àkọ́kọ́ ó gbọ́dọ̀ sọ pé mi lè mọ̀ ó mọ̀ pé wà ní wọn ti wà ní ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ sọ wípé ó mọ ìdájọ́ kéèyàn sọ nínú ìṣèjá ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kọ́rọ̀ jẹ kó má jẹ́ ọ̀rọ̀ kọ́rọ̀ yẹn má jẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn àgbègbè tí láti yàn kúrò sọ ìrè tí ò bá ti jẹ́ ìgbà àkàkalẹ̀ yìí fàṣọlá ìṣòro ìgbà àwọn lọ jẹ́ pé ìdàkejì ẹ̀yìn kí ni ìdàgbé ọ̀rọ̀ rẹ̀ lákòókò ẹni tó ti gbàgbé àyíná tó ti gbàgbé kí ni ìgbà kò lè sọ̀rọ̀ ni wọ́n rẹ̀ lálàáfíà. ẹni tí kò mọ ìdájọ́ tí wọ́n bá sọ̀rọ̀ lórí àlùjáde alẹ́nìkanì. ẹlẹ́ẹ̀kẹta ẹni tó ṣe wípé ọ̀rọ̀ tó sọ ó fi fún mi sí. ẹlẹ́ẹ̀kẹrin ẹni tó pé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó jẹ́ wájú ìrọ̀lọ́sọ̀rọ̀ lórí. irú ẹni báyìí bó ti sọ̀rọ̀ náà a sọ láti wo sọ̀kìyà ní tá a sọ yìí òun náà ní àwọn òyìnbó tí wọ́n gbọ́ lórí kódà àwọn èèyàn ṣe kò káyé kiri jùmọ̀ lọ́dọ̀ àwọn ní ìjùmọ̀ wà lẹ́rẹ̀ ìdààmú ọ̀rọ̀ tó máa ń wáyà kò sí ìta sọ̀rọ̀ وقرنا على الأخوة المدن مدى من يجب رحمه الله صاحب سبيل تعالى قل إن إمامنا فرطع بحثه بل الله هو مالك كل صحيح الإمام مالك بدأ الكلام قليله وكثيره لديه صالح الصلاة حيث يبتلها ọ̀rọ̀ tó mọ níwọ̀n ni àbẹ́lẹ̀ tó pọ̀ lẹ́yìn bá ti sọ ní òun tó lè tó yẹn ti sọ òun ṣe ní ìrìn àti ìbàjẹ́ o. Ìgbà ètò sọ́ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ wo nìyẹn lè sọ. Kí làwọn nǹkan tó lè jẹ́ pé èyí ó mú yẹn sọ̀rọ̀ nínú tí wọ́n yẹn ti ṣe kí yóò tí ó bàjẹ́. Àkọ́kọ́, ayé kàkà lẹ́nu sọ̀rọ̀ ìṣọ̀lá. Tẹ́lẹ̀ bá pé a ti tún ìlú ṣe nínú ìlú ìwọ̀nàjẹ́. Lápòjú mi, ìmọ̀ ọ̀gá lórí ojú àwọlé ọ̀gá. Ṣẹ̀gbọ́n bá kọ̀ọ̀lọ́ sí ìṣe kánà, àwẹ̀ ẹ̀kọ́, obìnrin ti ní o, yóò ní o, yóò sì àkọ́. Ẹ̀wá ti méjèèjì, ìmọ̀ ọmọ púpọ̀. Ó ti kí láka mẹ́rin ojú pé ó sàpáyà ọ̀rọ̀ tó sálámà tó sì gbé náà ìsìlámì náà àìyún ti pé táwọn ti sọ́lá ìwọ̀n pé irú ìmọ̀ọ́mù ọ̀rọ̀ kẹ́kẹ́ yẹn sọ ìwọ̀n òkàjẹ́ kí ni ìdílé àwọn ọmọ òkàjẹ́ torí bí wọ́n fi tún ìrún ṣe ni a sì rí ẹ̀yìn من حديث ذي يديه حديث مشهور وما كان صلى الله عليه وسلم قال في ولد مالك عن ابو عمي عن ابو عليه السلام انا قام بي عن الكيد وبيومكم ابو بعيد انا بيوم سبحان الله بيوم بيجي هذا الله ان شاء الله قد نسيت يا رسول الله وما تبعدون عنه níbi ìlànà ànábì jẹ́ bẹ́ẹ̀ ụba ṣùgbọ́n àwọn bó ti tilẹ̀ kó mọ̀. Lápòjú mi sí, ìmọ̀mù kírun, ó wá ka súra nínú súra yìí ó wá débi áyà ẹgbẹ́ tí mo sì kàlẹ̀. Àbẹ́ òbílẹ̀ kí ni wọ́n lò sí? Yóò lọ sí ìṣèjú. Bàtí mo mọ adébẹ̀ àwọn ẹ̀mí ti bẹ láti bá fún àtàwọn òsì lọ ìmọ̀nà kájúra kájúra kájúra ìwà rẹ̀ náà kájúra kájúra kájúra ìwà rẹ̀ náà ẹ̀rú jẹ́ lọ́wọ́ tó ń tẹ̀lé gbẹ́kẹ̀lẹ̀ nínú àwọn àfáà mi tó bá yẹ pé ìmọ̀ọ́mù yẹn tó bá mọ ìdájọ́ ń sọ nínú tí ilé ẹ̀sìn tó gbà tó máa máa sọ̀rọ̀ àdúgbò ọ̀pẹ̀lá ní ọdún ẹgbẹ́ ti ṣe pọ́kẹ́tì yẹn fún ìṣe abẹ́ sọ kò ní bí nǹkan ní ìjẹ kò ní nǹkan jáde pẹ̀lú tó tún ìṣe tẹ́lẹ̀ bá lọ sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀bàjẹ́ lẹ́nu tó mọ̀ lájẹ́ àwọn tí wọ́n lè fi dúró lè fi ìrún kò pé ìrún yé ìmọ̀mù kì bá ọkọ̀ bọ̀ sí lọ ìbẹ̀rẹ̀ tó ń gbé ní gbogbo ما قرأت الفاتحة اعتبار جاء بين الإسلامين في صالح الإسلام في الإسلام البيت بين العصومين هو يجب اليوم ومن العافية bákan náà wọ́n ní àwọn nǹkan tí téèyàn bá sọ̀rọ̀ لن تبقى إذا تكلم المصلي داحيا داحيا سنو في الصلاة ذهب لو صار لو ينزل أمه من النوع ثم إذا تذكر صلاة أمسك عن الكلام لا تبطل الصلاة èèyàn sọ̀rọ̀ lórí ìpínlẹ̀ tó من wá ọ̀rọ̀ nígbàdá ìlẹ́nu wọn ni torí pé kí ni o ẹni sí à kò mà ó ti gbàgbé nígbà agbára lé òun náà ni ọmọ mẹsàn-án lọ àlùsọ́lá kára tó ní irúfẹ́ àwọn ọmọdé àlàkọ́kọ́ wọn ní ìyá wọn mọ̀ sí ìrú àlè. nítorí wọn kó gbàgbé mi lóòótọ́ ó sọ̀rọ̀ ṣùgbọ́n ti gbàgbé pé ó lè wùlọ̀ wá wọn ní sọ̀rọ̀ láti ó sì ìrànlọ́lá. ó lè jẹ́ pé àwọn olùmọ̀ ọ̀rọ̀ wọn fún sọ́nà méjì lórí eléyìí àwọn kàkọ̀ wípé ṣé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú ìrún ní àbí kò ní ṣe pẹ̀lú àwọn kàkọ̀ wípé kó ní ọ̀rọ̀ yí ayé ni kó dà wọn ní ọ̀rọ̀ lálàáfíà kí ni tábí sọ bẹ́ẹ̀ ọlọ́run wọ̀wé ní àlẹ́yìn náà ń sọ láti sáà ó wà lórí ìwọ̀n oṣù gbàgbé ibi oṣù náà ń sọ̀rọ̀ yìí ajẹ́pọ̀ ọ̀gọ́ máa sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àpò kẹrùn nínú àwọn àwọn onímọ̀ ọ̀nà ìgbé sọ náà sọ̀rọ̀ sọ òun ìlà kọlọ́lá fẹ́ mọ̀dá máa ń wọ̀n kánà nàìjíríà bákan náà kéèyàn ọmọ ìdájọ́ téèyàn bá sọ̀rọ̀ rẹ̀ ó mọ̀dájọ́ ìpè bó bá jẹ́ ẹni ẹ̀mọ́ sọ̀rọ̀ wọ́n rí ẹni tó bá ṣe léyìí ìrún rẹ̀ ti nínú ìrún ẹ̀ lálàáfíà irú ẹ̀gbẹ́ àdíjìtì eléyìí ti àmúwa àdíjìtì mọ̀háwí àti mọ̀híkà àṣìlẹ̀ tààkàfà kí ni ìdí ẹ̀mọ́ tó lọ ẹ̀sẹ̀lẹ̀ tí òbí ní kárákùnrin olódà lọ́pàá yẹ ẹ̀nà rú jẹ́ جاهل عن حكم الكلام والسلام وما يحاجه lẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ dájú ẹ̀ àmẹ́sọ̀lá ìṣẹ́lá ọ̀rọ̀ àmìkọ́lá ṣe bí ìyá tó jẹ́ pé àtọ́wà inú kúrò àwọn ìgbàgbà ń sọ̀rọ̀ lórí pé ẹni tó bá jálá ìyà kan nípa ìdájọ́ ojúṣọ̀ lórí ẹ̀ tó ẹgbẹ́ ìyà kan ló fi sọ wọn ni irun rẹ̀ kò bàjẹ́ òǹkọ́ rẹ̀ ṣe ọ̀rọ̀ bí الشافعي في المحدث وإن فعل ذلك عين تكلم هو جاهل بالتحريم lẹ́yìn ká bá lọ sọ lórí òun tí òun ò sì màdájọ́ pé àìsọ lórí òun wọ́n lẹ́nu lẹ́tù tọ́rọ̀ yóò bá ti pọ̀ làmùdáàbò tó sọ̀rọ̀ àti wọn ní tọ́rọ̀ tó bá ti pọ̀. kọ́dà bá ẹni kú rẹ̀ àgbá àwọn sọ débi pé ìlà àkọọ́lẹ̀ àpapọ̀ tẹ́lẹ̀ alàdáyé àdéhùn àwòyá àwòyá tó kù ní kíkà ni àdéhùn mọ̀ọ́wúyà yìí ومن المعلمين معاوية بن الحكم السلمي حديث معاوية من الأخبار عقد له إمام ابن السلام ثلاثة عدوية أن تبع تقضي ó sọ̀rọ̀ lórí yálà ó jẹ́ ọ̀rọ̀ ayé náà ṣùgbọ́n gbogbo ìdájọ́ sísọ̀rọ̀ lọ́wọ́ wọn bá gbé ìdájọ́ rẹ̀ náà yóò yí pé áfúrù nínú òun náà ní pé a máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ abẹ́ẹ̀kọ́ nígbà tẹ́lẹ̀ ni wọ́n sọ kalẹ̀ pé wọ́n tó mú ìlànà kọ́ni tí ní ìgbà láàrin sọ̀rọ̀ lórí ìwọ̀ àyímọ́ àwọn àgbàdà ẹni ẹlẹ́rìí tó wọ́n mọ̀ twenty over two months àgbàdà jẹ́ ẹni ọgbọ̀n ó bẹ̀rẹ̀ bákan náà àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrìnkẹ́yìn ó sọ ọ̀rọ̀ wọ́n ní ilé ìlú kàlámù wà إذا خشي على الصبي من الناس أو على غافل من حية ẹni kan tó èdè tó ń bọ̀ lẹ́yìn àbákẹ́kẹ́ kò sí máa yẹn bá ní akẹ́kẹ́ akẹ́kẹ́ lẹ́yìn fún bẹ́ẹ̀ ìyẹn lè fi lọ. àbí ẹnìkan ó ń rìn afọ́jú ibi kànga ní lọ́kùnrin àbí sọ́kà lórí ìkẹ́ lọ́wọ́. Àlìkọ́ àlìkàlám lè nǹkọ́ ọ̀dùnmọ̀. Ọ̀rọ̀ bí wọ́n sọ nínú òun láti dáàbò bo ẹ̀gbẹ́ kàlámù wáyé ìpínlẹ̀ sọ. Tí a bá sọ níwọ̀n, ìwọ̀n ìjọba jẹ́ àlá àsọ̀ṣe ìkàwé lẹ́yìn àlùdàbà lórí èyí tó lábàá jáde nínú ọ̀rọ̀ méjì tó wáyé lọ́dọ̀ àwọn àpá. Ìyá tí màá gbé àwọn àpá mi àwọn tó gbóòrùn bá ṣùgbọ́n tá a bá wò wọ́n ní àjọ wọn tó lé ní ìgbàgbọ́ra ká sọ̀rọ̀ nínú ilẹ̀ ìgbàgbọ́ra ní tí wọ́n kọ̀ fún wa tí ó tọ́ ṣùgbọ́n làmú ní máa ń sọ tí ó tọ́ ju ìtòtọ́ sọ abẹ́ ìwọ̀n ẹlá ti èyí tí a bá sọ bẹ́ẹ̀ ni wọ́n yàn sókè ní ẹni tó bá sí tó ṣe alhamdulillah wọ́n tó bá sí sínú làtàkùn sọ̀rọ̀ mú lọ bàjẹ́. wọ́n ní ṣùgbọ́n tó bá ṣe síta nǹkan lọ́dọ̀ àwọn ṣàfihà àwọn sọ wípé kúrò aláhùn ìdarí wọn là ń tọ́jú sọ̀rọ̀ ibi kò dá ní tó ṣe òun ṣùgbọ́n ìrẹ̀lá nìkan sí kí èdè bá ti sọ yẹn kí lọ́dọ̀ ilé ọmọ tọ́dọ̀ lónìí tí ẹgbẹ́ nìkan ló sí tí mo àwọn ọmọ tó akan tó sọ pé yà fún àwọn kára mọ́tò kọ́ tó wà ní kí nìkan náà kára ojú ìyẹn tó sí tó sọ yẹn bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ náà ti ṣe láti kí èèyàn sí nínú olùkọ́sọ̀ ṣùgbọ́n tó bá ké síta ń lò bàjẹ́ ṣùgbọ́n tó ṣùgbọ́n mọ̀ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu pé sẹ́lẹ̀ lọ́wọ́ ayélujára ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ń jìn lọ́wọ́ Ahmed Muhammadu lórí ọ̀rọ̀ sẹ́lẹ̀ lọ́wọ́ ayélujára in tó ṣe wù mọ̀kúrò akọ̀ kí n ṣe bẹ́ẹ̀ àmọ́ tó bá ké túnú sílẹ̀ sílẹ̀ tó bá ti ṣe síta akọni ìran lè fi kílẹ̀ ọkọ̀ bàjẹ́ torí pé àsọ̀lẹ́ àsọ̀lẹ́ nàbí màmú òwe hà ká ti àsọ̀lẹ́ àsọ̀lẹ́ nàbí dáadáa gbókò ànábì wọn pa wọn kò lè bá àwọn jẹ́ tààrà ṣe ṣùgbọ́n ká ṣe títa yìí màkúrò rẹ̀ bákan náà mọ̀ rọ́dọ̀ pẹ̀lẹ́ àmọ́wọ́ fi sọ̀rọ̀ kátó kúrò bẹ̀rẹ̀ ẹni tó sí fúnra rẹ̀ tó sàlámùlá rẹ̀ ṣùgbọ́n nílẹ̀ ìkàwá tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́ ní alhamdulillah sọ̀nà tó wù bàbá ìmọ̀ ìgbàgbẹ́ bìṣọ́rùtì kó ní pé kìí ṣe gbogbo àgbè kìí dẹ̀ ti jẹ́ onímọ̀ nípa àgbàjọ ọkàn tó yẹn kí ló wà bẹ́ẹ̀ ìyá ń kọ́lá ìwé ẹ̀mí ẹ̀ sọ̀rọ̀ àti wà. sẹ́ni ẹ bá wá lọ ń mú ẹ̀rọ rẹ ṣe bí Muhammad bin Hakam Sulami ìwọ náà fi ẹ̀rọ ń kọ́lá àgbẹ̀bẹ̀ tó ní kọ́lá dáhùn padà ó kú owó ìmọ̀ sáré ìdí ẹ̀ tó yẹ pé ànábì kọ́ ànábì sàlàyé bákan náà màá wọ́dọ̀ sàlá wọ́n fi sọ̀lẹ̀ ẹni tí ń kí lọ́wọ́ bẹ́ẹ̀ sàlámù alaykum wa alaykum sàlẹ̀ wa rahmatullahi wa barakatuh alhamdulillah ọ̀gbìn àwọn ẹ̀yìn lórí lọ. wọ́n ní ọjọ́ bá ṣe ilé ilé ìjọba يعني لا يجوز للمصلي ان يرد السلام الا بالاشاره كما كلام السنه من نور yóò fọwọ́ sá torí pé fàyíkàkà lẹ́mọ́ lọ́pọ̀lọpọ̀ tó bá sọ̀rọ̀ lẹ́mọ́ rẹ̀ bàjẹ́ fi áwùjá yìí káwó lẹ́yìn òkèlè èyí ló jẹ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ méjì ajẹ́kùnbẹ́ náà wà fáwọn nìkan sọ wípé ní ó bàjẹ́ tí ẹ̀mọ́ ní ọjọ́ pẹ̀lú bàjẹ́ ọ̀rọ̀ ìgbà tá ọ̀yà tá a lò ní tọ́jú ọ̀rọ̀ nàbí pẹ̀lú òmìnira àwọn ọ̀nà. Nítorí pé àṣẹ ni wọ́n pa wá káṣẹ ní wọ́n máa lọ́nà tiwa. Wọ́n pa wá látara gidi ní o, àṣẹ rọ̀ bí sọ̀rọ̀ kára sílẹ̀ nàbà. Sọ̀rọ̀ pé wọ́n máa mú òbí nígbà pa wá láṣẹ. Nígbà tá a ti wà nínú rẹ̀ kò sí láti bẹ̀. lórí rẹ̀ ànábì fọwọ́ sí àpẹẹrẹ sọ́wọ́n rẹ̀ fi gbìyànjú tó ṣùgbọ́n tó bá mọ̀ ọ́n tó bá yẹ pé èèyàn lè ṣe ní ànábì bàbá ṣùgbọ́n àti mẹ́ta pé wọ́n kọ́ ọ̀rọ̀ tó tẹ̀sùn ẹ̀sùn ní gbé ẹni tó bá dà ń sábà mọ̀ lórí ìwé ọ̀sọ̀ láti mú àwọn ìyá ní ìgbàdé. bákan náà ẹlòmíì jẹ ọwọ́ nílé ẹnìkan jùlọ ọ̀rọ̀ rẹ̀ ìwọ́n bá ń ṣé ìṣesí ṣe ìṣesí tó dáa ni bẹ náà wọn fà tí wọ́n kọ́ gbogbo dáa torí pé wọ́n máa kó ìrírí àìfọkànsìn sẹ́yìn ẹ̀dọ́ fún lọ́gbọ̀n kálámà tó lè mọ̀ sí ìdáhùn àwọn ọmọdé àti ìdáhùn ọmọdé. àwọn àbáwọn yìí sọ wípé ojú ìgbà tó burú bẹ torí pé ọlọ́wọ́ wá pa alájọ pé ṣẹ́gbàdì wọn lé فسلموا على أنفسهم عشان أنا كان أول الدكتور وضعت رقم كيلو يجي سلام èyí tó tẹ̀wọ̀n pẹ̀lú ọdún mọ́sàn-án ní ọ̀dọ̀ tí ọ̀dọ̀ wọn pa kò dáa tó ní ìfún ìyẹn tí ó lọ́sẹ̀ ìfún ọ̀kadà nìkan náà ti lórí ẹ̀ ní ẹ̀ ń bẹ̀ fọwọ́ dáhùn bákan náà nǹkan kan bẹ tí máa ń ṣẹlẹ̀ nínú wọn tábà ń ké kòránì lọ tábà bí àgbà ìsọ̀rọ̀ àléìsọ́lọ́wọ́ bí àkàrí àkìrí àwọn ìsìfàmù tàbí bẹ̀rẹ̀ àwọn ọ̀dá dáadẹ́ka bí náà ṣáàrì ìrìnlẹ̀ àbẹ́ ìgbọ́ lọ́nà tó ba ìlú àwọn afá wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá ṣe lè tó ṣe sí iná tó ṣe iná wàyí tó lọ rí akẹ́kọ̀ọ́ káàkiri ìfẹ́sọ́nù ìyẹn tuntun nífẹ̀ẹ́ náà tó ń sá ìwọ̀n ọ̀bàjẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ní ẹgbẹ́ nígbà àwọn àfáà àwọn akókò àwọn akókò lélẹ̀ àwọn ọmọ ìlú pé látọ̀nà ìṣẹ̀lẹ̀ ìrìn àbá yìí. àwọn kan náà nígbà yìí. àwọn àfọ́ àkan wọn ní màkúrú ìṣèlú tó nígbà yìí. àwọn ọmọ ìjọ ìjọ pé òsì ìdàgbà ló ṣe. wọ́n tó pé wọ́n náà fọ́nà bá ń kí wọn náà lè bá pa wáyà lórí ìkẹ́ àjọṣọ́. الواقع يعطي من الإنسان احنا اليوم العشر على الواقع الإنسان إذا اتفاق تقريبي لا واقع هنا أنت في اتفاق يعني ضيق ممكن طبعا في المادة طبعا الحمد لله رب العالمين إياك نعبد نعبدك يا ربنا وإياك نستعين نستعين بك يا رب العالمين قوم فاصبع وبعدين تسميه القرآن الأسرع بإليه gbogbo àwọn kan wọ̀nyí àwọn kan ṣàlàyé ẹ̀kọ́ àwọn kan wo ló lè mú wa sọ̀rọ̀ nínú ọ̀nà tí wọ́n wò nígbà tí àwọn kan wo lòdì tó tàbá fi tàbá wá sọ̀rọ̀ nínú ìwà bàjẹ́ kọ́ńdà bá kan lọ fi mú lọ́wọ́ sí òní dàgbà láàrin pé ẹni tó sọ̀rọ̀ nínú tí ọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ yẹn kì í fi ọ̀rọ̀ tó yẹn ní sọ bí ọ̀rọ̀ tó ń tẹ̀ láì ọrụ kó ọrụ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ó ọrụ jẹ́ ọrụ ẹni yẹn kì í ṣe kó ẹni yẹn bẹ́ẹ̀lú ní kí sọ̀rọ̀ wọ́n ti ní gbàmù níbo ló kọ́kọ́rọ́ sí wọ́n ti ṣe gbàmù lórí ìlú ìgbẹ̀lá rẹ̀ kọ́ bọ́ọ̀lù rúfì á ẹ́ àníṣẹ́ náà àníkúmọ̀ sí إن الله تجاوز نفع عن أمة القدر والإسلام وما سكرها وفي أن قال أحسن الله فبعد من الله يجب أن يجب أن يجب أن يجب ما كان محمورا من الكلام فما لا شيء. أصل الله من جيد كان يبع صلى الله عليه وسلم كان يبع صلى الله من الجهد من كل صلاة الله إن شاء الله تعالى mọ̀tòfóná torí pé àwọn ọmọdé lórí àdéhùn èyí tó àbáṣàlàyé àwọn ọ̀gá yóò kò ní kó tó torí wọ́n kàn mú àdéhùn wá lábẹ́ ìpapò adàpọ̀ ìní tí ó gbé jáde púpọ̀ jù òun náà ní ìdájọ́ ọ̀rọ̀ sísọ nínú ọ̀gá ìlànà wà àlè níbi rẹ̀ lórí àwọn ọkùnrin tó ṣe lókun àmọ́ nípa àbí àwọn oníṣẹ́ àmọ́ nípa kára ìlú ìpínlẹ̀ ṣọ̀tà bá ní ìbẹ̀rẹ̀ látàrí sí ìbéèrè tó kọ́ ní ìjọba ìwé ilé ìwé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ náà. ẹni tí ó kì í ẹni tó fi já sí bó wá ṣe sí ìlú ẹni tí wọ́n lè jù kí wọ́n lè fi láyà sí orúkọ rẹ̀ pẹ̀lú ní orí ìlú nípa aláàbò wọ́n tọ́lọ̀ fọ́nà náà lẹ́gbẹ̀ẹ́ Wọ́n Ẹni tí ó ń kírun tí wọ́n wá ń pè ó lè ká ààrẹ sókè kan fi lè mọ̀ fún kíyàn lọ́wọ́ bẹ́ẹ̀ tó di ó lè ká sókè bóyá ìyá rẹ̀ ń pè wọn ò dẹ̀ mọ̀ fún kíyàn ni ó lè ká àyà mélòó sókè àbí àyà kan àbí kan fi mọ̀ pé ó ń kíyàn ni kò sí nǹkan tó burú lẹ̀. bákan náà ẹni tó ń kírun lọ́wọ́ sí ààrẹ pè tó lè sọ pé ooo wọn àbúrò wo látọ̀ láti ṣọlá jù ní ọdún àjẹ náà torí pé ìgbàláyé wà fún wa a lè dáhùn láti lè dóòlà ẹ̀mí bí a bó ṣe ń kírun ẹ̀ yára pé lágbájágbá ní ó ah, ẹwà náà mò ń sin náà lọ́wọ́ ó rí pé tọ́ba jẹ́ tó láàánú ọkàrí òní sí níbi ìrìn ẹ̀gẹ́ mọ́ àbọ̀ gbọ́ ìyàwó àbọ̀ mọ́ ṣùgbọ́n bó ṣe tó ẹ̀yàn orí pé pípé yẹn ń ṣe pípé ilé ìṣègbáfà pípé ẹni tí ó mọ̀ tó ń kírun ni ó lè kí ó sókè kó fi lè rí o kó fi lè nà kó sí láì sílẹ̀. bákan náà ẹni tí ń kírun lọ́tọ̀ ẹlòmíì kírun ọ̀tọ̀ ìyẹn wá ṣe mistake ọ̀fẹ́ máa kọ̀rẹ́tì ẹ̀yìn kọ̀rẹ́tì ẹni tí èèyàn ti ọ̀jọ́ kírun lórí èyí kọ̀rẹ́tì ẹni téèyàn àti ẹ̀ téèyàn ìjọ kí ni ọ̀rọ̀ iná mọ̀ fásihù fásihù yẹn ó gbúdọ̀ jẹ́ pé ẹni tí téèyàn kí ni lẹ́yìn èèyàn máa ń ṣe fásihù fún lọ́dọ̀ wọlé wàhálà. ìbéèrè wọ́n ní téèyàn bá ń kírun ejò bá ń bọ̀ lọ́gàngàn èèyàn bí ọba ní bí ọ̀pá kan lọ́wọ́ olè fọ̀pá yẹn pa kò sì mọ́ kó lórí ìrìn ọmọ bá rùn ṣùgbọ́n tó bá rí pé iṣẹ́ yẹn ti ń pọ̀ tó ti ń fò sókè tó ń fò òkè tó ń fò bí wà àti ejò tí ọjọ́ ń lera yín níta fún wájú yá àjánu yẹn tó ti yé jánu yẹn àwọn nǹkan tó lè mú yàn jánu yẹn tó pé ẹ̀ṣẹ̀ ńlá oní kéèyàn ti mọ́ kí n lọ kéèyàn wá jà lọ ọlọ́run wà látúkù sílú àmàlà ẹlẹ́mí máa ń ṣe bẹ́ẹ̀ mi mọ̀ báyà bẹ́ẹ̀ nìkan ṣe nu yín kí bá mọ́tìrìbì lè mi mọ̀ báyà ti ṣe tẹ̀kọ́lábìlì ìfara wọ́n ti tó sáfù wájú mo ṣe dé ó ti jáde kó ní sáfù wájú ọwọ́ àlọ́ wá bẹ̀ ọwọ́ fún mi mo á ṣe lédè ṣé ìdìbò ṣe tẹ̀kọ́lábìlì ìfara náà fàdà tẹ̀kọ́lábìlì ìfara náà نعم إن كان إن كان نعم هذا خطأ كبير ويقول لي ما أدين له عفاني واجي واجان ولا وادي هذا لا ولا تبتلوا أعمالا kò sí tó ní kéèyàn já ìrìn tíyàn bá tíyàn bá ti wọ náà lò takbiratul ihram Allah gbẹ́gbẹ́ ìrìn òtíṣẹ́ Allah akbar èèyàn lè fi ìgbé ààrẹ jù wọ́n ló bá jẹ́ Allahu akbar kódà kí Buhari ó dé Buhari kó dé mímọ̀ bá wọn yẹn lónìí tó bẹ́ẹ̀ ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ẹ bá ṣe bẹ́ẹ̀ fẹ́mi o asọ̀láàtù àádọ́mù wà áfùdọ́lù mí nì ìdàlá ìrún pàtàkì kìíní lọ tó ti ẹgbẹ́ tó bá yá kò tí ìbẹ̀rẹ̀ rẹ̀ tó ti tẹ̀sí bá fi hàn àdìgbọ́ ṣùgbọ́n ti yà lọ́wọ́ àkùnbọ́n ti ń bá rún lọ ọ̀rọ̀ ayé nìkan tó wọlé kódà kí mọ́mú mọ́kà èèyàn ní dáhùn dè èèyàn mọ̀ bá rún lọ nìyẹn òtí ọba àwọn nǹkan tó lè mú yàn járun onírú nǹkan pé àwíyàn bíi bóyá ejò ọ̀fẹ́ ṣe sùjú ìdúrà bóyá ń ṣe jù bíi lọ́gbọ̀n lè sọ̀sọ̀ ó sì fẹ́ tọ́nà sí ọ àwọn òrògbé tó bá ní okòrí ìkalẹ̀ tó bá sá orí ẹgbẹ́ bá ní ìjọba tó lè fi gbà ọ̀wà kan lè rògbòmọ̀ gbà tó bá fi gbà tó bá ṣíjú padà tí wọ́n yé ìdúró kalẹ̀ lórí èlò èèyàn lè ìrúnlé tó lè ìrúnlé tú kábà àkójú ìdájọ́ báyìí ó jẹlẹ̀ mẹ́ta láti kàwé ìgbàmù ọ̀sán àwọn ìdáná lóòtọ́ ẹ̀sìn kan àwọn mùsùlùmí òjòjú wá ọwáka ìtàlé àwọn afọ́ àìlì àwọn ọdún ojú ogun ọdún wà ní onígbàngbàngbà ìdápa ìdárẹ́sùn àbẹ́ kí ìṣáì mọ́tàlásí rẹ̀ wá ní wọn ò sí ṣe àfẹ́sọ́ọ̀tì ìjọba àwọn ẹbí ẹ̀mọ̀ ẹbí tí ìdílá rẹ̀ ti gbẹ nínú èkó ẹ̀ níbi ẹnu sí ẹnu pé òun ti pa nínú ẹ̀ àrọ́ àárò lórí ibi ọba nínú àwọn epo ní ọba mọ ẹ̀sìn níjọba orí ìkábó orí ìyẹn ìwọ̀n yíyẹ yíyẹ lẹ́gbẹ́ ojú wíńdò ìwọ̀n gbọ́ ìlú ojú eré àwọn ìjẹmọ́ ní gbé pé ẹ̀rọ ojú lè jẹ mà àtẹ́jú òyí ìrẹ̀ lẹ́gbẹ́ jẹ́ àwọn ìgbà ẹ̀rọ rẹ̀ fún àwọn akọ̀lùdà ọ̀rọ̀ ìrìn àlẹ́ ẹ̀jọ́ ní ìpínlẹ̀ ojú làwá èkó ojú lọ́nà lọ́gbọ́nù ìlẹ́yìn tó a lè gbé mú mọ́ mi torí pé kí ló pè ó Ẹ̀rọ wà láwọn. Ànígbàbẹ̀rẹ̀ sọ̀rọ̀ 1, 2, 3 náà. ẹni èdè jẹ́ jí mọ́mọ́ bá gbọ́lá bá kí ni túnmọ̀ ọkọ̀ lẹ́nu lé ó ní òkú lápapọ̀lú sọ́lá lápapọ̀lú sọ́lá ọmọ òmìnira lẹ́pọ̀lú ẹ̀rùn tí ó yẹ̀ ló ti dípò ẹgbàgbé o ló jẹ́ fáwúsá náà ní àwùjọ sọ ṣùgbọ́n gbogbo rẹ̀ lẹ́pọ̀lú ẹ̀ṣọ́ wà á pọ̀ tó àwọn ọmọdé ẹgbẹ́ pé ẹni ah, ẹ̀yìn ti di ẹ̀yìn ti di mọ́kọ́lá Thank you àbá àmì ṣe ẹni tí ìyẹn náà lọ́wọ́ tí máa mú ìdí wọlé bá bẹ́ẹ̀ tí wọ́n rà yìí láàbì ní ní tí ìyàbá ti ní tí ìyàbá ìyàbá jà kí ni kò ṣe tí kọjá ní ẹni kọjá tí wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ní àbẹ̀wò. ẹni sọ́lá ọ̀rọ̀ sọ́lá àmọ́ ìdílé ìjà òkú wọn ti sọ̀rọ̀ fọ́lá sọ̀rọ̀ àtàrà ẹ̀yìn ìjọba. àdábìnrin lọ́wọ́ sí nàìjíríà kankan náà. bìnnà àlórí àríṣì yìí afọwọ́ ẹ̀kọ́ náà kò fẹ́ ní ọlọ́pàá ńlá nínú ṣẹ́rí ìmọ̀ wọ́n ní ìtumọ̀ àyíkì ní pé wọ́n ti gbé kàámọ̀ náà ìwọ̀n zoho ọwọ́ àwọlé ọ̀sùn náà fìlà padà sọlá bẹ̀rẹ̀ ìwọ̀n náà fìlà yẹn lọ́jọ́ yìí àmọ́ ẹni tó ti ń dáná sílẹ̀ lọ ó ti kó ti kíráka kọta ó ti wà lórí ráka ẹlẹ́ẹ̀kejì ṣé tí ní òkè yìí ni wọ́n ní kó pé òkè pé tó yé òkè pé apáàbí ló ti kíráka kọta wọ́n ní kó kọ̀ọ̀pì wàhálà kọ̀ọ̀pì ìgbà ọ̀lẹ́jọ́ yìí ṣùgbọ́n ìdí òdà ara ni wọ́n ti ṣe àmà wọ́n ti gbé ẹ̀rùn ọ̀ràn yẹn tó àwọn abẹ́rẹ́ sí ìdílé ẹgbẹ́ rẹ̀ ìyẹn náà ẹ̀wọ̀n náà pàtàkì tó bó ṣe lẹ́yìn tó kí wà lọ́gbẹ́ sọ lórí ìkọ́mọ̀ tí wọ́n ti lọ́gbẹ́ra sí káàkiri tó sì wà nípa lọ́wọ́ ìgbàwọ́n tó àní ṣe ẹmọ ọ̀gbọ́n wọ́n á ń ṣe inú inú ọ̀rẹ́ ni ẹ̀yìn lè ń pa ẹ̀yìn wà nípa kódà ìyáwó àti kọ̀ọ̀kan wọ́n á ti gbọ́dọ̀ gbọ́dọ̀ náà mo gbọ́dọ̀ parí mi ìdìbò dá dúró bẹ̀rẹ̀ náà lọ yọ ẹ̀. ìdí ìdó yẹ pé haram kò sí àfa mi bí àfa mi á kó kó dé omi ní kí gbogbo sàrúbí muhammed kò ní gbà ìgbà lọ́wọ́ ẹ̀ kótókò bá a ti ń ṣe dárí mi lẹ́yìn mọ́tò ìṣẹ́ yẹ pé haram ẹni tí ń pèrò iṣẹ́ ti ẹ̀ ní tábùkù bá ti tó ọ̀rọ̀ lọ́wọ́ akọ́wọ́ ṣe tí sọ̀rọ̀ ẹgbẹ̀ kò sí torí ọkọ̀kọ́rà kan kọ́mọ̀ ẹ̀sìn ní kwẹ́ṣàn kan lọ yàrùsùn àpàrí náà nílẹ̀ ọkàlùkò ìfẹ́ so máa bí mò ní ẹ̀lọ́wọ̀ anáwọ̀ ẹ̀fẹ́ àrùn àti ìfẹ́kàkò náà tó gbé ẹgbẹ́ ẹni máa àwọn ọ̀sán wà lóye gbé kọ́ mọ̀ báyìí kò sí onítọ̀ kọ́dà kó jẹ́ mú fi sọ́ọ̀dì mú dàda sùn ìdí ọ̀rẹ́ òun náà fílà tí wọn bá rìn sí ẹgbẹ́ rẹ̀ kí wọn máa ṣe شروط الخمسة أنا أقول الكلام الذي يجري الصلاة الكلام في الصلاة الذي يجري في الصلاة قراتين يوصل منه ويشوف عن أن يكون عمدا يعني يما نصر في الجفوف أن يكون عالما بحكم الكلام في الصلاة ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ ìdájọ́ ó ní mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà ayé kúrò kàlám lè láì sọ̀lá ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ tẹ̀ pé ọ̀rọ̀ tọ́lọ́ ti rí o tọ́lọ́ ti tún ẹ̀rọ ṣe. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin ayé kúrò mọ́dá ayé kúrò kàlámẹ́ wàjibà ẹlẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ayé kúrò kàlámù máa سواء عمل كلام المأموري فيستحب سبه أو الإكرام قال إذا رفضوا أن يكون رضي المبادئ في سنة السنة ألا كان هناك مرتب وقع عشر كما ثلاثة كما يقع لك ثلاثة وصلت في أن يعاش السنين والله أعلم ọlọ́run halwa kóló náà. obìnrin tí ó fẹ́ kọ́kọ́ yọ̀ lọ nínú Islam ọkùnrin ní wọn kọ obìnrin sílẹ̀ obìnrin ilé àlọ́gbọ́n mọ̀ kọ́ ọ́ lẹ́yìn. àkọ́kọ́ ìdọ́bìnrin lè ṣe òní kó gbé ẹjọ́ ọkọ yẹn lọ sí àgbà ìkànnì ìṣẹ̀lẹ̀ ilé ẹjọ́ tó bá ń gbé ilé ẹjọ́ ní ìtọ́síwọ́kọ ìyàwó rẹ̀ mẹ́jọ rẹ̀ wá pé ọ̀yọ̀ǹda òun fún dubai fún dubai fún dubai wọ́n bọ̀ tẹ̀lé ọkùnrin náà ebi lọ́pọ̀lọpọ̀ gbà àlùmọ́ àtúntà ìkùnmù ìlànà àtúntà náà ní ìjọba fi hàn sókè fífi náà tó máa ń yà á ẹni tó fẹ́ kó di ọkọ ó lè sọ pé ọkọ rẹ kò sí dáadáa fún ìdílé ayé agbègbè jẹjẹ dáadáa bí ti justify gbogbo gbogbo òbí ìyá tó jẹ́ pé adájọ́ ìwọ̀n sọ wájú sábà ní kókó tó kùnrin yẹn sọ lódodo ni mo sọ wájú ọkọ rẹ ní problem rẹ àmì àlẹ́ ìgbàlódé nígbà wo lọ ṣe àtúnṣe wọ́n bá wọ́n wá rí pé àtúnṣe ni ò ṣeé ṣe ọ̀rọ̀ ní ìgbẹ́ tó lè wípé gómìnà bá ti lọ́kọ́ bá dẹ̀ gbogbo ìlú náà wọ́n fà ọ̀rọ̀ kọlá wọn wọ́n jù wọn lẹ̀ kó ká fi àwọn lẹ̀ ṣùgbọ́n kàwé jẹ́ gómìnà ló gbé ẹjọ́ ìyẹn wá ìyẹn náà ti náà kọ́ yìí ó lọ sí àkókò obìnrin yóò wà dá máhàn tọkùnrin ẹ̀rọ ìlú ìlú ìlú kágbà kọ́kún lọ fún yóò fi àtàlù tó kọlọkọ lọ tó kúrò ń bá a. Ṣé nígbà yìí ló fún yóò kúrò lọ tó kúrò ń bá a? Àbáwá bèrè pé ṣé òjò owó márùn-ún náà nìkan ni ó gbà ní àbọ̀kọ́jú lè kílèmù àwọn ẹ̀kọ́ mi bí owó owó ọbẹ̀ omi sílẹ̀ owó ilẹ̀ gbóúnjẹ ló lè jẹ àwọn òbúrẹ́ àwọn aṣọ tó ń bá pàṣẹ ìrìnà ó gbowó padà là máhàrù ló ti kan sábà tó fún tóbi lé máhàrù òun náà lè wà níbi náà tóbi lé olóbi lọ́ba mi kọ́lá àti àwọn àgbà tó kọ́kọ́ ń tó kọ́kọ́ ń rìn wọ́yà wọ́yà wọ́yà tó lọ ilé wọn lọ́ba bẹ́ẹ̀ni tóbi lé fún tóbi lé gba bẹ́ẹ̀ni ẹ̀ padà wọ́n ìyẹn ti lọ́ọ́ lọ́ọ́ tóbi lé wọ́n á kàdá gbogbo ẹni tẹ́rù tó bá fẹ́ nínú ìgbàjú máa sí ìlú mọ̀ ọ̀dọ̀pọ̀ àwọn èèyàn ní ìdíje nípa kọ́dọ̀ ẹ̀rẹ́ ìgbà ìlú sí náà ti lọ lé tó lọ́ba mú fún máa rẹ̀ ìgbà àwọn ọ̀sáfẹ́ abínú tó kó ní ìlú ọ̀dọ̀ ọ̀pọ̀ àti máa rò ní ìlú ti máa ní ìlú ti máa tó ẹni ọ̀pọ̀ bàbá àjà ó lè ní ọ̀dà àbúkọ̀ wọ́n bàbá kò sílẹ̀ náà ẹwà lọ́wọ́ wọn bá wọn dára yá ìwà bàbá torí mọ́mọ́ ìjọ ní pàmì bó ti wù lọ́wọ́ mọ́ ó ń bà máa nǹkan bá ní wọn gbà gẹ́gẹ́ bí máa bù kẹ́lẹ̀ tó lè jẹ́ ẹgbẹ́ tọ́ gẹ́gẹ́ bí ọkọ̀ nínú àwọn ìpàṣẹ bíbí alfúrú nítorí lápá wọlé tó obìnrin náà bá tó sọ́mọ́ tí o bá ti sílẹ̀ bẹ́ẹ̀ tí o jẹ́ tó máa ń bẹ́ẹ̀ àjẹpẹ́ ìmọ̀nà rẹ̀ jù ẹ̀fọ́ mẹ́fà tó tó bá ti gba márùn ún márùn ún nǹkan nígbà kò tún ní gba àlékún nǹkan méjì tó bá ti gba yín ó ṣàkóso fún bẹ̀rẹ̀ هذا والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله